olúwa má fi kú ọmọ bá mi wí kó wá sọ pé ó fi fìdánwò mi ṣàtìyà mọ́ fi kú ọmọ ṣàdánwò mọ́dà wàhálà sí mi lágbàdá ọlọ́run mọ́ fi kú ọmọ bẹ́yìn wí kó wá sọ pé ó fi fìdánwò yìnyín àlàó dákun mọ́ fi kú ọmọ ṣàdánwò mi mọ́dà wàhálà sí wa lágbàdá ọlọ́run kò níwájú mọ́gbẹ̀yìn ṣàánú mi o mọ́dà wàhálà sí mi lágbàdá aláwò mọ́ fi kú ọmọ ṣàdánwò mọ́dà wàhálà sẹ́yìn lágbàdá torí tí kú ọmọ bá wọlé tẹ̀dá lọ́dọ̀ aráyé aburú mọ̀ ni lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run àdánwò ni ìgbà yẹn wá máa wá pààrọ̀ wa kan wá nírú ẹ̀ ó ṣe Muhammadu èmi ò máa kí n ṣàánábì o mi ò lára tí n ó gba àdánwò sí i àdánwò àdántán tí ń bá yí mọ̀ ní jẹ́ ọlọ́run dákun mọ́ jẹ́ kó wọ́ létọ̀ mi o aláwù mọ́ fi kù ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá má pa tèmi má pa ti kó wá má pa tèmi má pa ti kó wá ọlọ́run mọ́gbà tèmi mọ́gbà tí kò wá mọ́gbà tèmi mọ́gbà tí kò wá aláwù dákun ọlọ́lá mò ń bẹ̀bẹ̀ mọ́gbà tèmi mọ́gbà tí kò wá mi ò tádànwò ẹ gbà ọlọ́run èmi ò tádànwò ẹ gbà ọlọ́run ànábì muhammed ló lè gbàdánwò èmi ò tádàn mi ò ṣànábì mi ò lára ti fẹ́ gbakú ọmọ sí mi ò lára ti fẹ́ gbàdánwò sí i am not a prophet mọ́ gba tèmi ìyìn mọ́ gba ti kó wá ọlọ́run má gba tèmi má gba ti kó wá. Hmm. Ifeanyi very energetic lively boy. May your soul rest in peace. You are an angel. Um, ìgbà tí ọ̀rọ̀ Ifeanyi àti tí ọ̀rọ̀ Ifeanyi ti ṣẹlẹ̀ I have been seeing many posts on Facebook, on the internet, on this, on that. Àwọn èèyàn ń They were like, Chioma, mo rí mo rí post kan, kon kan sọ koni Chioma kò ní parental care. Gbogbo ohun she is just following the video everywhere and there. Who do you expect Chioma to follow? My husband? Your husband? No! lọ́wọ́ yìí àmọ́ kí gbogbo yín thank you thank you you are my favourite thank you God bless you thank you God bless you mo kí gbogbo yín tẹ́lẹ̀ expect pé kí kí ọmọ yìí máa tẹ ṣé wọ́n máa tẹ̀lé Davido abẹ́mi àbíwọ̀ stop blaming Chioma people were saying eh, ọmọ yẹn ó lack parental care how do you how do you how do you say parental care D'banj D'banj wà nínú ilé. D'banj don't call kọrin ó wà in ilé when the same thing happened to him ṣẹ́wọ́n be last year Be last two years no ní ọmọ no. náà lòun náà rí sínú swimming pool D'banj was at home pẹ̀lú ìyàwó ẹ̀ nígbà tí ọmọ ẹ̀ máa bọ́ sómi just like what happened to you, fine. so Kiloku, ló kù stop blaming stop blaming Chioma stop saying ṣé ọmọ dis that ọmọ dà kò kò kò ráyè ó ń tẹ̀lé ọkùnrin ó ń tẹ̀lé ọkọ̀ ẹ̀ káàkiri ó máa tẹ̀lé ọkọ̀ ẹ̀ àti ṣíọ́mà Davido àwọn méjì sì wà ní ọmọdé wọ́n máa tẹ̀lé ara wọn káàkiri àwọn èèyàn ń bú negligent ni kini? why do you say negligent ikú ọmọ yìí eh, irreplaceable lost oníṣíọ́mà ló lùsì. Lo, last two years God bless you àwọn loss tí o ṣe replace o ní ọmọ yìí even if Chioma bí ọmọ mi lẹ́yìn èlé kò lè dàgbà tó yí fáyìn bí ọjọ́ orí ọmọ ẹ bá ṣe Chioma we, we always remember she once had a song called Ifeanyi even kó lọ bí ọmọ mi kí Davido sọ ní Ifeanyi ó máa mọ̀ pé Ifeanyi kan ti kọ́kọ́ wá nígbà kan tí ẹ fẹ́ ṣe. ẹ jọ ẹ fi ẹ fi Kingsley Kingsley àti Fọlárìn ẹ fà wọn yẹn sílẹ̀ in every of my show I always expect àwọn wèrè kan wá with all the wèrè I always expect them no no matter show dem ma ṣe if you are if you are doing show and you never see asinwin on your on your show show yẹn ò tí dùn so báyìí kí yẹn distract mi mo ti rí comment mi o mi ò ní dá lóhùn mi ò ráyè tiẹ̀ so we should stop blaming um, kí lorúkọ ẹ̀ Chioma àbí Davido ọmọ is not ẹ̀hún um, ìgbàdí ọ̀ràpá tí àwọn ọmọ alọ́mọdé káàkiri you don't expect Chioma to be tying ifeanyi every year and there ó fẹ́ lọ sí patí kó so mọ́ọ̀dì ó fẹ́ lọ tọ̀ kó so mọ́ọ̀dì Yorùbá pòwe pé ẹni ibi ló máa ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀ if you are saying Chioma kò ṣe parental care if she if Chioma is in the bathroom tí ó ń wẹ̀ lọ́wọ́ ṣé Ifeanyi ò lè lọ sínú swimming pool àbí Chioma will go to the bathroom with Ifeanyi even tí Davido bá fẹ́ bá Chioma sùn we Chioma put um, ọmọ sí ẹ̀gbẹ́ nígbà tọ́kọ ẹ̀ bá ń bá sùn you expect Chioma to put ṣe ọmọ tó mú yàn lọ́wọ́ gan-an they can afford to, to get nanny. That's why they employ nanny. Omo is not rapper. Omo, even rapper, you change rapper. You don't expect Chioma to go everywhere with eh, um, uh, eh, fine. This is not what Chioma needs now. Blaming her is not what she needs now. Where are the consulate? Bí a consulate àbíkẹ́ ló máa ń pè. Talk. Tí àwọn ìyá wa máa ń sọ ní ayé there where are they àwọn èèyàn ẹyẹ káwọn èèyàn máa pa àrọ wà god bless you condolence mi wa condolence pé ẹ pé mi lọ sí school àrọ wà where is the àrọ wà àrọ wà ní Chioma àti Davido nídìí nísìn àwọn irọ́ kan wà tó máa ń pè ní irọ́ ọ̀sùn náà àwọn irọ́ kan tó pè wá pa fún yàn okay let's let's go this way ẹ máa rí pé èèyàn máa sọ fún ẹ pé eléyìí funfun bí ike eyín ẹ ò lè funfun bí ike eléyìí bí ẹ̀gbọ̀n òwú olójú funfun bí ẹ̀gbọ̀n òwú ojú ẹ̀ ò lè funfun bí ẹ̀gbọ̀n òwú there are some irọ́ tí o máa ń pa láti fi dun àwọn èèyàn nínú why don't people come online láti máa sọ fún Chioma pé Chioma do ó ti ṣẹlẹ̀ God bless you ti bless pé Chioma o ó ti ṣẹlẹ̀ o bet fi ọkàn ẹ balẹ̀ ní ayé àtijọ́ àwọn yàrá máa sọ pé ah Ifeanyi ó gbàgbé nǹkan ni ohun tó gbàgbé yẹn ló lọ mú you suppose to come out and tell Chioma thank God it happen now tó bá dàgbà tó bá ti wọ yunifásitì àbí tó bá ṣe graduation tí ìwẹ̀ bá ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe àbí tó bá wọ tó bá wọ yunifásitì náà tó lọ sáfù Chioma máa tẹ̀lé lọ sí ibi tó ti lọ sáfù why can't you tell Chioma pé ah Chioma ọmọ ẹni ò kí ń kú ọmọ ẹ kò kú ah Ifeanyi òbí yóò kú kò kú ó gbàgbé nǹkan ni ó lọ mú tó gbàgbé ni báwọn ìyá ṣe máa ń sọ láyé àtijọ́ aláyé ti dojú kejì they will tell you ó gbàgbé nǹkan ni ó lọ mú nǹkan ẹni tó bá tún ń bọ̀ á tún mú ọ̀rẹ́ dání definitely they, are, you are supposed to tell Chioma pé if I is coming back he will come with his friends yẹn sọ fún ẹ pé Chioma will be wàá bíbejì wàá bíbẹ̀ta sometimes when you say this ọlọ́run á fi àṣẹ sí i. And they will say, ah, this woman said it. So pé, when Shema is, uh, when Ifeanyi is coming back, he will come back with his friends. Now Shema to be better. So, so Ifeanyi gbàgbé nǹkan ní lóòótọ́, why tí ẹ wá àwọn irọ́ súnà yẹn kẹ́ máa pa fún Chioma for now. wáì tí ẹ wá àwọn irọ́ súnà yẹn kẹ máa pa fún Chioma for now ẹ máa sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó lè tú nínú ọ̀rọ̀ tó lè dúnú she is careless she is going everywhere with the video. she will go this is the time they have to enjoy theirself she will go everywhere with the video. okay let's go this way what of tọpẹ Chioma àti video? tí wọ́n lọ they carry fine put for body go where they go and unfortunately something happen on the way maybe there's an accident ibi tí ọmọ jókòó sí lẹ́yìn bóyá tírélà gba mọ́tò látẹ̀yìn ẹ̀yin lè máa wá sọ online you will say i don't know that chairman na bad girl why tó ń gbọmọ káàkiri why can't she leave the the the, the son at home this would have not happened if I thought she has left it with uh, with nanny or bodyguard at home now chioma chioma ò ní kẹ kẹ blame ẹ condolence talk condolence talk condolence oríṣiríṣi ló yẹ kẹ́ máa so fun? Chioma like this ah Chioma ṣe ẹ̀hún um, kí lorúkọ ẹ̀ Ifeanyi wo má wọ́rì lẹ́yìn eléyìí ìbejì ìbẹ̀ta ìbẹ̀rin ló máa bí àwọn irọ́ àtijọ́ yẹn dà àwọn irọ́ ọ̀rọ̀ ẹ̀hún um, kí ló máa arọ wà àtijọ́ yẹn dà everybody is coming online ẹ̀bú Davido ẹ̀bú Chioma àwọn kan ní pásítọ̀ kan ti sọ̀rọ̀ pé negligence wọn ni ò jẹ́ kí pásítọ̀ yẹn ló yẹ kọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ they blame them for that let's go that place let assume pé àbí bàbá mi Adéyínká let assume pé pẹ̀hùn Chioma àti Davido wọ́n lọ bá pásítọ̀ yẹn ẹ mọ you know the way tí kan ṣe tí kan ṣe tó yẹn ṣẹlẹ̀ nísìnyí pastor afa babaláwo they not they are not to be trust any longer onírọ́ ti bà olóòótọ́ jẹ́ assuming Davido and Chioma went to that pastor I am not saying this you I am saying assuming and when Chioma uh, Davido and uh, kí lorúkọ Ifeanyi got to the pastor unfortunately pastor yẹn ló jẹ́ bad pastor and EFCC e come around that same day unluckily or unfortunately for them EFCC wọ́n wá rèdí lé pásítọ̀ yẹn wọ́n bá orí èèyàn lé pásítọ̀ yẹn why will you call video, ritualist èyí ni màá kọ́kọ́ pe video ní ritualist pé ilé pásítọ̀ kíní kan they met Davido and Chioma there with a woman's head I am not saying that pastor is using woman's head yo I am saying what of if Davido and Chioma went to that pastor and that kind thing happen that day what will you say You will say, Davido wants a home. Kò sọ́gbọ́n tó lè dá, kò síwá tó lè wù, kò sọ́nà to lè mọ̀, to le fi táyé lọ́rùn o. Kò sọ́gbọ́n tó lè dá, kò síwá tó lè wù, kò sọ́nà to lè mọ̀, to le fi táyé lọ́rùn o. Ilé ayé fúngbà díẹ̀ ni o omo aráyé ẹ ṣe rere o ẹ jẹ́ ká hùwà rere rere ló pé ẹ jẹ́ ká ṣe rere ẹ má yẹ ká máa bu iyọ̀ sí ojú egbò èèyàn condition tí àwọn ọmọ yìí ikú ọmọ nípa sọlẹ́gbà ọlọ́run condition tí Davido àti Chioma wà yìí if you are saying though I know ìta ara ọmọ please if I am offending you tí mo bá ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yẹn tẹ́tí bọ́ta pẹ̀ tí ń bú wọn ẹ má bínú mo mọ̀ pé ara ọmọ ló ta yín tó ní kálukú fi ń fìbínú sọ̀rọ̀ ara ọmọ ta everybody but mind you kò sí bí ara ifá ìṣẹ̀lẹ̀ ta èmi àti ẹ tó tó lè ta wá tó ṣí ọmọ yes kí ni iṣẹ́ ọmọ fẹ́ rò tí ò ní rò tán every day ṣí will be singing ẹ̀hún ifáyìn ṣù nínú ilé ṣí ọmọ ó máa rí bàtà ifáyìn ó máa rí aṣọ ifáyìn nínú ilé ibi sí òkè kọ́kọ́ àwọn aṣọ ifáyìn àti bàtà ifáyìn kí wọ́n lọ dànù rúùmù rúùmù Ifeanyi ṣe máa da rúùmù Ifeanyi nù ni ṣé ifeoma ò ní gbàwájú rúùmù yẹn kọjá ẹni àdévidó ah, olówó ókè kó lọ ra ilé mi fún ṣe ọmọ kí ṣe ọmọ kó má tẹ̀délé yẹn mọ́ kó má gba síìtì yẹn kọjá ókè ṣé ṣé ọmọ ò ní wọ̀ ń balùwẹ̀ kò ní pé Ifeanyi ló mú ọyàn tó fi di pẹlẹbẹ ṣé ẹ̀hún ṣé ọmọ gbé ọyàn pẹlẹbẹ wá fẹ́ Davido Ifeanyi ló sọ ọyàn ẹ̀dí bó ṣe wà yẹn ṣé ọmọ will still remember the ọyàn ṣé ọmọ máa máa wẹ̀ ó máa rí gbẹ̀rẹ̀ bí abẹ́ ẹkùn ẹ̀ please ohun tí ṣé wá nídìí nísìn ó kọ́ lẹ̀ ń ṣe yí ẹ̀yin èèyàn ohun tí ṣé wá nídìí nísìn ó kọ́ ni ẹ̀ ń ṣe irọ́ ni ṣé wá nídìí omo nípa E ẹ̀yìn ẹ pàrọ̀ wà fún ẹ jẹ́ kó yẹ pé ọmọ ẹni we Yorùbá wíwé kọ́ ah, pẹ̀lẹ́ ọmọ ẹni èékú ọmọ ẹni èékú yes tell her ọmọ ẹni èkì kú if if she is if he ṣé yìí ni àbí she if he is your son he will not die ó kàn wá lẹ ó kàn wá lànà wò ní ó kàn wá bẹlẹ̀ wò fún ẹni ó kàn wá ṣìkínì kan ẹ pa àwọn irọ́. kẹ́tà àwọn adúgbò gbọ́dọ̀ ẹ pa àwọn irọ́ oríṣiríṣi fún ṣí ọmọ ẹ̀yin tẹ̀sán pé but the boy is alive òun mo dúró dè dìgbà yìí even lára wọn lára àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lára àwọn musician tí wọ́n mi gbàgbọ́ kọ̀ ọ̀bọ yẹn tán ní kò kò kò kò kò kí ọmọ yìí iṣẹ́ òun ò lè celebrate because pàtó ṣe birthday òun ò post picture so òun ò lè post ayira RIP ẹ̀ ó ní I called Davido and I said my I, I said my condolence message olóhùn pé Davido òun dẹ̀ bá kẹ́dùn kò nígbà tó ń pe Davido tó ń bá kẹ́dùn Davido sọ pé ọmọ yẹn ò tí ì kú wọn kì í kẹ́dùn ẹni tí ò bá kú so if you are saying he is alive he is alive this is the boy is alive yẹn òun ló yẹ kẹ́ máa sọ fún Chioma Chioma ẹ̀hún Ifeanyi is alive ọmọ ẹ̀ ò kú ọmọ ẹ̀ padà bọ̀ òun alẹ́ yìí ah, ó yá Davido Davido Davido fàǹkó ẹ mọ́ra Davido I don't know bóyá Davido Chioma tó gbẹ́ Yorùbá ẹ lọ síbẹ̀ ní Davido yá fàǹkọ́ ẹ fàǹkọ́ ah, ọmọ ẹni èkú ọmọ èkú ọmọ èkú fàǹkọ́ ẹ mọ́ra alẹ́ yìí ìbejì ló máa dì console with them stop blaming them the deed has been done ẹ̀hún ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ẹni kí ọmọ mú ọ̀bẹ kó lọ sọ ọ̀bẹ nù ìwà tẹ́wọ́ sọ ọ̀bẹ nù ṣọwọ́ tó gé yẹn ṣọ́ ti padà sáyé ẹ̀ the deed has been done jẹ́ àrùn ló ṣe é wò àìyòkó kí n tọ́lọ́jọ́ ṣe àrùn Ifeanyi is sick now wọ́n lè gbé káàkiri kọ́ máa du kiri wọ́n lè fly lọ sáàbúrọ̀dù ó ní ìdíkíní kan wọ́n lè change gbogbo tó wà lára ẹ̀ owó wà ńlẹ̀ àmọ́ God always show himself in, at the aspect you don't even expect David don't ever expect this tó bá ní Ifeanyi máa ṣaláìsì ó máa ní kí ló fẹ́ pa á tó bá sì kà wọ́n á fọ̀lẹ̀ if money can buy life they would Davido will have said everything láti gbé ọmọ yìí because mo rí pé ó like ọmọ yìí mo rí pé ó like ọmọ yìí gan he will have do everything and people are blaming Chioma eh when you and Davido when pàtẹ́ ti divorce tó ti lọ why did you come back you say why did she come back eh, ẹnìkan ò lè pa ẹnìkan yes àfi tí ọlọ́jọ́ bá dé àmì god bless bàbá mi ọlálẹ́kọ̀ọ́ why ti iṣẹ́ ọmọ padà wá sọ́dọ̀ Davido á padà you don't even know ọmọ yìí ó ti wà kó máa já ìsìn níjọ́ yẹn tó bá yẹ pé ilé Chioma lọmọ yìí wà tí kìíní ti ṣẹlẹ̀ what do you expect kó máa sọ fún Chioma tó bá wá di ní ọ̀la tí Chioma bá ní owó wọ́n á ní bóyá ọmọ yẹn ló lò people have been saying Davido ó fọmọ yẹn renew yẹn owó ẹ̀ ni ó fi aláwọ̀ alam ohun tó pamọ́ ojú ọlọ́run ló to àmọ́ èyàn ò kí ń ti ojú oníkà mẹ́sàn-án kà ẹ o aláwọ̀ alam o gẹ́gẹ́ bí ẹ̀yin mùsùlùmí ṣe máa ń sọ ohun kan tó pamọ́ ojú ọlọ́run ló to àmọ́ èyàn ò kí ń ti ojú oníkà mẹ́sàn-án kà tó bá tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí ò kí n tojú oníka mẹ́sàn-án kà because ẹ̀ẹ̀ka wọn ẹ̀ẹ̀ka ẹ̀ẹ̀ka Davido mọ ibi tó ti tó ti mú orí fáyìn tó ti ti bọnú ọṣẹ ọlọ́run nìkan ló mọ tẹ́dà kan òògùn before we proceed yo ẹyọkan ni hum hum ni alarm alarm stop saying hello me ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa gbé wọnú ná ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ló máa ti wọ akàn wọná ẹ jẹ́ kí ọkọ̀ polówó ọjà náà ká tó máa lò because máa bú àwọn kan lórí show ẹ dákun opulent homes and gardens tí mò ń polówó lẹ̀ fún ẹ̀yin tẹ̀ ń bá wa ra lẹ̀ ẹ ṣé o God bless you ẹ̀yin tẹ̀ ń ra lẹ̀ láàbùrọ̀ ẹ̀yin tẹ̀ ń ra lẹ̀ nílẹ̀ Yorùbá God bless you but a ní promo lọ́wọ́ yìí tó ń gbóná fẹlifẹli ẹ promo wa a ní ilẹ̀ ní Golden Brick Estate phase one adégbọ̀wọ̀ ìdíròkò mọ́ níyà ìbàdàn three minutes drive to railway terminal one point five lata, tà eh, one point five lata tà nísìn gbàgbọ́ sọ fún yín jọ̀wọ́ ẹ ní eight hundred thousand ẹ rà ní eight hundred thousand èyí tẹ́ rà èyí tẹ́ ní eight hundred thousand congratulations ẹ̀yin tẹ́ rà ní eight hundred ó ti di one point five nísìn tẹ́ ẹ̀ bá ní one point five kó tó máa fi tó bí oṣù méjì pé máa fi di three million ẹ̀ rà nígbà yẹn lọ́wọ́ àbóyin láṣìírí bẹ́ẹ̀ promo tó wá wà ńlẹ̀ ń ni pé Eba wara three plot of land tẹ bá ra three plots Aba bá one plot Lo fe. ń ṣe promo if you buy three plots for opulent homes and gardens ní mọ́níyà adégbọ̀rọ̀ jíròkò a máa fún one plot ní ọ̀fẹ́ one plot that's we are giving you one one point five million naira lọ́fẹ̀ẹ́ gbam gẹ̀ngẹ̀ngẹ̀ngẹ̀n adẹ̀ ní ilẹ̀ ní golden big estate phase two dabiri ogo mọ́níyà ìbàdàn seven minute drive to Odogbo Army Barracks one million láta yẹn màá go ahead ẹ jẹ́ kí n polówó lẹ o <laughs> màá polówó ẹ jẹ́ kí n polówó lẹ náà um, one million tẹ́bára three plots àfin ní one plot lọ́fẹ̀ẹ́ Ani le ilẹ̀ ní Royal City Estate phase one off Akala Way Ẹlẹ́bù extension ibadan àtàyẹ any eight hundred thousand naira eight hundred thousand ìyẹn dàtà ní six fifty three months ago what is the eight hundred thousand nísìn bẹ̀tẹ̀ bá ra three plots ẹ gba one plot lọ́fẹ̀ẹ́ I walk in òkíntalẹ̀ oh god I akíntalẹ̀ why me opulent homes and garden number one is zero eight one three eight zero zero <laughs> two three five nine zero eight one mo ti gbẹ má tẹ́ẹ̀sì mi mo ti rí yín zero eight one three eight zero zero two three five nine promo lọ lọ́wọ́ ó ní táìmù o kó tó di pé máa expire ẹ bá wa ra lẹ̀ lọ́dọ̀ opulent homes and garden lọ́dọ̀ aláṣẹ àtolúdarí tọ́ba opulent ká ba oro ọ̀rọ̀ Ifeanyi lọ ọmọ o legit land ni o ká ok àwọn tó bá ti bọ́n bá ara lẹ̀ wọ́n ti bá wa kọ́ síbẹ̀ wọ́n ní legit ni o ẹ lè rán èèyàn wá ẹ rán àwọn èèyàn yín wá kán bá yín wo lẹ̀ ẹgbẹ́ lọ́yà yín wá kán wá bá yín wo ìwé lẹ̀ ẹgbẹ́ sọ̀fíọ̀ yín wá kán bá yín wọn lẹ̀ opulent homes and garden tested and trusted. <laughs> so àhesọ làwọn èèyàn ń sọ ìsọkúsọ. So, ni most àwọn èèyàn sọ sí àwọn ọmọ yìí lọ́wọ́ yìí àsìkò yìí kọ́ lélẹ̀ they don't need this for now they don't need your your eh, ọfọmọṣẹṣọ uh, they don't need it for now ẹ má bínú ẹ jọ but some people will ṣe orí burúkú láti bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ yes ó kọ́ kọ́kọ́ sí bíbí some people máa ṣe orí burúkú nípa ọ̀rọ̀ ọlọ́rọ̀. mo tẹ́ mo kọ kíní ọ̀rọ̀ àwọn kíní yẹn sí ẹ̀hẹ́n ọba kan bọ́ síta ọba ẹ̀ ní Ogun State ọba yẹn bọ́ta ọba yẹn ní ìyá Davido wípé ọmọ àwọn ọmọ àwọn wẹ̀ ní thirty years ago àbí twenty five years ago ìyá Davido ọmọ yẹn wá fẹ́ rì sínú omi wọ́n ní ìyá Davido ló rescue àwọn ọmọ tàwọn you can see how God works ìyá Davido ló rẹ́síkì ọmọ ọba yẹn ọmọ ọba yẹn is here now as a prince ọmọ ọba ilẹ̀ Yorùbá ni but ọmọ Davido wá rìn sínú omi nínú ilé ẹ̀ a ò wá rí ẹnì kankan láti rẹ́síkì ẹ̀ ẹ̀ ṣe kábíyèsí Ọlọ́run ni ẹ̀yin ò ṣe kábíyèsí Ọlọ́run ni ṣe bọ́ níta bá ṣe la máa gbà kí ló dé tí ìyá Davido rẹ́síkì ọmọ ọlọ́mọ tí ọmọ ọmọ tiẹ̀ wá ń sínú omi tí o rẹ ni rescue ẹ̀ ibi tẹ́ ti máa ti ibi ìṣáná kíyèsí oògùn nìyẹn ibi tẹ́ ti máa wo wípé kò dáa kéèyàn wà nínú ìṣòro ká tó máa wá fi kún gbogbo abiyamọ tó ti bímọ ìdágìrì ò kí ń dá ọmọ lẹ́yìn ẹkùn ikú òjijì ò ní pa ọmọ èmi àti yín ẹ̀yin àgàn tẹ́ ń wojú ọlọ́wọ̀n ọba ní agbára ọlọ́wọ̀n ọba ọlọ́run máa fún yín ní tiyín gbogbo aboyún tó di wọ́ọ̀dì sẹ̀ tí àfọ̀n ò bá gbó kò kí ń wọ̀ rárá kò ṣeé ṣe lágbára ọlọ́run ọba tẹ́bá ti forúkọ òkùtù kúlẹ̀ ẹ máa fi tòsí gbé dìde ni trauma tó wà lórí formality nobody can imagine bó ṣe máa lágbára tó you can't even reason wípé why délé ṣẹlẹ̀ sí Davido ẹ̀yin ò wò dáadáa ni. lẹ́yìn yẹn o ẹ̀yin olówó nàìjíríà there is a warning for you Davido D'banj àti àwọn tó kù tí wọ́n lówó ní nàìjíríà tí ẹ ní ọmọ kéékèèké lọ́wọ́ there is a warning for you do you even know pé Davido tó pé abroad lòun àti Chioma wà ní àwọn àti gọ́ọ̀mẹ̀tì ìlú yẹn lọ́jọ́ máa ṣe lọ́mọ máa ṣe kéèsì lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ifeanyi ọmọ tó kú tí ariwo ẹgbà gbogbo òlu ọmọ tó kú tí ìbànújẹ́ yẹn bà gbogbo ayé tó bá yẹ pé àbúrọ̀dù ni Davido àti Chioma ọ̀lẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ ni àwọn àti gọ́ọ̀mẹ̀ntì ọ̀dọ̀ máa ní ẹjọ́ lọ́wọ́ yìí so there is a warning gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe swimming pool sílùú sí ilé yín ọlọ́run ló fún yín lówó láti ṣe swimming pool when you get money you go enjoy èèyàn gbọ́dọ̀ gbádùn bẹ́ẹ̀ ẹ ṣe gáàdì sí ẹ ṣe gáàdì ṣé gáàdì nàbí gáàdì ẹ sí àwọn swimming pool yìí tí àwọn ọmọ àwọn ọmọ kékeré tẹ̀ ń wò yìí they are so smart they want to practice whatever we are just like mirror to them we have seen the video tó ti ń gbọ́ ọmọ yẹn ṣe kí lórúkọ ẹ̀ tó ti kọ́ bẹ́ẹ̀ máa ń swim we are like mirror to our children whatever they see you doing they want to practice it. prevention is better than cure. Please prevent these children ah, this condolence talk, condolence clinic, I mean, I don't want it. I don't want to say it to anybody. I don't want to talk about it. Please, safeguard these children. Ẹ ṣe kíní ráǹdì bẹ̀. Káwọn ọmọ yìí kó má ní access láti lọ síbi omi. If we are talking about the olówos, let's talk about our tálíkà náà. Àìmọye ọmọ ló kó sínú drum tó mú mi yó nínú drum. Ṣé ìyá tiwọn náà tó fi wọ́n ṣoògùn owó ni? àyè mọ́ yọ ọmọ tó kó sínú omi nínú báàfù ó fẹ́ bu omi bí ìyá ẹ̀ ṣe ń bu omi ni o orí akọ̀ yípo sínú báàfù yẹn ni amumi yọ́dẹ̀ kú sínú báàfù yẹn àwọn ọmọ yìí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọmọ ò kí ń ṣe ràpá o a lè so ó mọ̀dí fún twenty four hours o ẹ jẹ́ ká ní àmójúsùn ká ni àmójúsùn pẹ̀lú àwọn ọmọ yìí especially ìtẹ́ bá ní swimming pool nínú ilé swimming pool ò kí ṣe òun tẹ́ máa fi ń ṣeré ẹjọ́ mo fi ọlọ́run ọba mo fi bẹ̀yìn nǹkan tó máa ṣe yẹn ò o stop blaming Chioma if you are blaming Chioma and Davido pé eh, they because they don't go to that pastor ló yẹ come ọmọ wọn let me tell you one thing Jesus Jesus no saw his death coming àbí Jésù ò Jésù ò pé kú ń bọ̀ ṣé Jésù ò ní agbára láti sọ pé kíkú yẹn padà jésù yé sọ bẹ́ẹ̀ even jésù know the betrayer judasi ó mẹ tó máa betray mọ̀ pé judasi máa betray òun bẹ́ẹ̀ jesus ò ṣe ọkàn lórí ẹ̀ kó tó máa ṣèyàn kò lọ́gbọ́n ẹ sọ fún ṣọ́mà pé tí ẹ̀hún eh, ifáyìn bá dàgbà tó ń náwó lé lórí tó kàwé tó gboyè rẹpẹtẹ tó dèèyàn ńlá tó dèèyàn pàtàkì láwọn tó yẹ kí wọ́n sọ fún ṣọ́mà nìyẹn pé ṣé ọmọ dúpẹ́ fọlọ́hún ifá ìtọ́ owó yìí hmm. tó bá yẹ kó dàgbà ó wá lọ sí skul ó wá di mínísítà ó wá di kinní kan wá di kinní kan bóyá ọjọ́ wẹ́dìn ni ẹ̀ kinní kan wá ṣẹlẹ̀ ló wá kú kí ni wàá ṣe àǹtìwìsà tó tọ́ ni o ẹ sọ àwọn sweet words láti calm àwọn people yìí down ẹ má fi àárẹ̀ sí wọn lára o. All this blame, blame, blame, blame, blame. blame. Shema, you, you, you should have not go back. Yo. If you don't have plenty baby mama, Shema, you will burn your own. Shema, wà á bí tiẹ̀. Ó máa bí sùn. Ó sì máa bí ìwàlẹ̀. Mi ò mọ̀ pé tó bá gbọ́ Yorùbá. Tó bá dẹ̀ gbọ́ Yorùbá tó gbọ́ Yorùbá kó bá mi transfer kó bá mi translate ẹ̀ fún ẹ. Ipe mo ní wà á bí ìsun. Wà á bí ìwàlẹ̀. Wà á bí ifáyín ifáyín ifáyín. Times ifáyín times ifáyín times ifáyín. Láì mọ no, ọ̀nà ọlọ́run ọba á gba á nu omijé ojú ẹnu á wá fi ọmọ alálùbáríkà tó máa bẹ́ ẹ kalẹ̀ á fi rọ́pò fún ẹ ìfẹ́ ẹ̀wọ̀ àti Davido kò ní dàrú kò ní parẹ́ ikú Ifeanyi ò ní yáyìn kó lè bá a jèrè ti popularity ẹ̀ ẹ̀hún um, assurance ẹ̀ kó lè bá a jèrè ẹ̀ lẹ́yìn tí Ifeanyi ìbejì ló kù Davido if you go any show for now tí bá gbá ẹ mú ẹ bá mi sọ fún Davido tó bá lọ sí any show for now tí bá gbà mú màá lù bí Davido ti bá mú ẹ lọ́wọ́ yìí you don get another job yes o ti get another job báyìí fire on ni fire fire fire ma fire ifeanyi lọ ẹrùn ṣé ọ máa lọ ni all these Igbo Igbo people tẹ tẹ bọ́dà tẹ ń sọ̀rọ̀ pé ẹ kiri kan about my Igbo sister where you come lose guard mama go sit down one place ṣíọ́mà ìyàwó wa nílẹ̀ yorùbá ni davido dẹ̀ máa tún kó fún un tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ lọ mọ̀ èmi ni ìyá ọkọ online online ìyá ọkọ ni mí ṣíọ́mà davido máa kó fún ẹ lẹ́yìn eléyìí ifeanyi méjì mẹ́ta ló máa bí nísìn méjì mẹ́ta ló máa bí òòlì bẹ́yọ̀ kan fún wa mọ́ a lè gbà kí ibo fẹ́ wa nílẹ̀ yorùbá kó máa wá bí ọmọ ẹyọ kan ṣíọ́mà méjì mẹ́ta ni wàá máa bí lọ́wọ́ ìfún wa àwọn máa rọ́ọ̀kún ni bí ọ̀pọ̀ òyìnbó davido ṣe Davido pàápàá i have to blame you what are you looking tí ọmọ fi pọ́ ọdún mẹ́ta ọmọ Igbo tó wá fílẹ̀ tọmọ ẹ fi pọ́ ọmọ ọdún mẹ́ta tó ti rán yóò again Davido onídìí ẹgbà so please ẹ ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sọ fún wọn wípé <laughs> thank you stephen àwọn àna wa nìyẹn àbí kí ló stephanie àwọn àna wa nìyẹn ṣé you go nowhere wà láì a máa rọ ẹkún ọ̀bí ẹ̀dá ṣé What did they worry you ah, méjì lẹ́yìn eléyìí wọn ṣíọ́mà i challenge you wo you go know say Yorùbá people we dey kakaraka ìbejì ìbẹ́ta ló máa bí fún wa eh, you too say you go chop us you go leave us wọn ò oh, tó bẹ́ẹ̀ àwọn ìgbò ìlú yín gan ò tó bẹ́ẹ̀ ṣíọ́mà ọlọ́run ọba ń gbọ́ oh, ẹ bá mi ṣe fídíò yìí kí ṣíọ́mà rìn ẹ bá mi kọ́ọ̀tì ẹ bá sọ fún iṣẹ́ máa pé mo ní mo challenge àwọn ìgbù èlú wọn ò tó bẹ́ẹ̀ ọgbẹ́ ẹ̀yọ̀kan ló máa tún bí lẹ́yìn eléyìí lẹ́yìn lẹ́yìn Ifeanyi ìbejì bẹ́ẹ̀ ta ọkùnrin dẹ̀ ni akọlọ ògìdán máa ń bí ọkùnrin ọkùnrin wa máa bí fún wa a lè fi ẹ̀lẹ̀ ò lè lọ àwa online online ìyá ọkọ ni nílẹ̀ Yorùbá ibi tí wọ́n bá ti pàtẹ́ẹ̀nì mọ́ Yorùbá I stand for it o ò lè jẹ́ wá gbé ṣé ọmọ you cannot shop ẹ bá mi kọ òyìnbó pé <laughs> i love you ẹ bá mi ike ike kú i love you ẹ bá mi kọ òyìnbó pé ṣíọ́mà ò lè jẹ́ wá gbé nílẹ̀ yorùbá ṣíọ́mà ò lè jẹ́ wá gbé wàá bí sùn fún wa wàá bí wàlẹ̀ fún wa wàá bí bèjì wàá bí bẹ̀ta ẹ má yẹ kí ṣíọ́mà ní àárẹ̀ ikú ọmọ kò easy omi ewúro ni kò easy àti gbé mu ẹ má dá àárẹ̀ àìsàn sí ara ṣíọ́mà. Si blaming her ó máa fa àárẹ̀ ọkàn fún un tó jẹ́ pé lẹ́yìn tó bá tún ṣàbí amọ lọ ó lè má rí àárẹ̀ yẹn wò tán mọ́ ẹlòmíì tó ní hypertension lẹ́nì ikú ọmọ ikú gbogbo mọ́sọ̀bìnrin mi tó ya wèrè ikú ọmọ ló yà ní wèrè lẹ́yìn tí ikú ọmọ yẹn lọ ó sì padà bímọ bímọ bímọ bímọ o àmọ́ èyí tó ti ṣẹlẹ̀ nígbà yẹn ó wà lára ẹ̀ tí kò tí ì kú o please ẹ má dá àárẹ̀ sí ṣí ọmọ lọ́kàn we have to make her happy ẹ má sọ ṣẹ́ mọ́ di ọlá àárẹ̀ ẹ má sọ ọ̀rọ̀ ìbànújẹ́ kankan sínú ayé ẹ̀ for now because ó wà nínú ìbànújẹ́ báyìí ẹ má sọ ẹni tó máa mú ìbànújẹ́ wá sínú ayé ẹ̀ lọ́wọ́ yìí condolence ọ̀rọ̀ ló need ẹ má gbé hypertension sí lọ́kàn ẹ má yẹ kó ní mental issue ikú ọmọ kò easy I'm gonna tell you a short sad story of mine. Please, if you can share this side, if you can cut this side, cut it and send it to Chioma. Ẹni tí wẹ̀ bá ṣe rí ni kó jẹ kó máa lọ bá for now. I want you to keep ò ṣẹlẹ̀ sí rí. Keep your mouth. If you have never experienced this kind of thing, please keep your mouth. If you have never experienced what happened to Chioma, keep your mouth quiet for now. Don't say anything. And one thing we bèrè lọ́wọ́ àwa tó ti ṣẹlẹ̀ see. when I experience this kind of thing, but yeah, you know what? The age Chioma and I lost a son. Till date, I want wọ́n lọ just set, mo rí wọn, wọ́n ti marry, be, ti I want àwọn want wọn be, ń I want tí wọ́n tó lọ just set, tó ti fẹ́yàwó, tó ti that da? When they see me, they ask me, tó marry me. Me or ò What bó shy see? they still ask me ọ̀rẹ́ mi ńkọ́ what of my friends? ah ọ̀rẹ́ ẹ I still tell them ọ̀rẹ́ ẹ when mine happen ẹ ní rí kú ọmọ o ah ẹ ìyá mi tó di àjẹ́ lẹ́nìí ikú ọmọ ló sọ di àjẹ́ ẹni tí ò ti ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí yín nígbà tí fẹ́nìgà fẹ́nìgà fẹ́nìgà olómi tó sì ń ṣiṣẹ́ dáadáa tó pé fẹ́ nígbà tó pé tó bá fún yàn ní síbi fẹ́ nígẹ̀ yọ̀ kan ó máa sùn lọ ni when gbà tí ṣẹlẹ̀ mo lọ sí chemist mo wá sọ fún chemist pé mo fẹ́ ra fẹ́ nígà ìgò fẹ́ nígà àwọn tó bá jẹ́ tó bá ń bímọ ní eighty ní lẹ́sẹ̀ ninety ọmọ àmọ ògùn tó ń pè ní fẹ́ nígà bíi fẹ́ nígà yẹn ṣì wà you experience to Mr. Yekini thank you God bless you ẹni tí o bá experience ẹ̀ rí don't go to don't go and say anything to Chioma If you have never experienced this thing, don't put your mouth. Blame it, Shioma. Tó ló pa money. ni. she Shioma ló pa ọmọ. Shioma kọ́ ló pa. I went to a store. Chemist, you get vinegar. Oh no, ni vinegar. Remember I said, vinegar ìgbà yẹn, I don't know about now. Tó bá bu cup, um, spoon ẹyọ kan. Only lè for two days. Mo wá ní fún mi ní vinegar, go come. And he gave it to me. Look at me ó fún mi ní fẹ́ni gan yẹn mo gbà báyìí mi ò béèrè pé how much is it mi ò béèrè pẹ̀lú òní mo já pẹ́ kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ boom. o ti rí tí mo ṣe ń bẹ̀ yẹn mo mú ìgò fẹ́nìgà òdìdí mo já lọ́dọ̀ kẹ́míìsì yẹn mo dẹ̀ damu. mu ó dẹ̀ tán pátá mo dẹ̀ dùgbò yẹn sílẹ̀ lẹ̀ mo wá ní how much is it ẹgbẹ́ tí kẹ́míìsì sọ. So ó ní madam dey go wọ́n ẹ̀kọ́ ní kí n máa lọ can I see the comment please after tí mo mu fẹ́nìkà yẹn tán wọ́n ẹ̀ tí kẹ́mi sọ pé kí n máa lọ mo ní èlò ní fẹ́nìkà tó ta fún mi ó ní madam dey go why ta ló mọ ìdí tí kẹ́míìsì yẹn ṣe ní kí n máa lọ kí n tètè máa lọ tẹ́lẹ̀ bá rẹ̀ tó mọ ìdí ìdí ni pé kò fẹ́ kí n kú sínú ṣọ́ọ̀bù wọn ó mọ̀ pé mo lè kú sínú ṣọ́ọ̀bù wọn kéèyàn da ìgò fẹ́ nígà òdìdí kan mu ó mọ̀ pé mo lè níbẹ̀ yẹn ìfún mi lè já kú sínú ṣọ́ọ̀bù ń tó mọ̀ pé ṣígbẹ̀yọ̀ kan ó lè mú yàn sùn fún two days. ikú ọmọ ikú ọmọ kò ṣe pé náà ń bọ́ta o kò ṣe máa jẹ ikú ọmọ kì í ṣe búrẹ́dì àti bọ́tà dèní àǹtí tí mo láwọn mẹ́ẹ̀tì ẹ̀ tó wá káwọn ọmọ wọn lọ sí picnic tó káwọn ọmọ wọn lọ sí kinní kan I'm still feeling the pain if you don't know. ṣé máa ó máa fíìlì péèrè tó máa fi jáde láyé ni kò tó ojú màá àwọn certifying àwọn certifying máa ṣe graduation ọmọ lọ yunifásitì ọmọ jáde ṣẹ́mọ́ cannot stop all the eh, refined mates láti má ṣoríire àwọn tí àwọn àwọn kò fẹ́ àkóbá God bless you àwọn certifying wọ́n máa ṣì di minister certifying ṣì máa di governor ṣẹ́mọ́ cannot stop them bẹ́ẹ̀ ni láéláé ni so for you ẹ̀ǹbù shamanism ẹ̀kọ́ tó ẹ̀kọ́ ń jẹyẹ níyà ni because pain this pain is for lie, lie. she will feel the pain tó bá fi jáde láyé i'm still feeling my own i'm still seeing the my son's mate but pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ wọn tí wọ́n káwọn wọn káàkiri and i'm like ah, ah. wo lẹ after tí mo mọ didi ìgò fẹ́nìgà kan my dear bí ṣe rojú kalẹ̀ ní four days mi ò sùn and I never tell anybody pé mo mu nǹkan ni mi ò sọ you see me mi ò sọ fún ẹnìkan pé mo mu anything four days mo wá ranjú kalẹ̀ mi ò wá sùn ó padà wá padà di pé doctor wá ṣe wá ń ṣiṣẹ́ lára mi pé kí ló lè méyàn ranjú kalẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ tí kò and you know what when I sit like this I smile The man smile àwọn pé kí ló ń pa lẹ́rìn kí ló ń ṣe bẹ́ẹ̀ mi ṣe máa ń ya wèrè nìyẹn smile tí mò ń smile ni pé mò ń rí ọmọ yẹn payẹjọ máa ń ṣeré ayẹ̀ṣẹ̀ṣẹ̀ pàtí kan ni tó ń jó bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo tún mò ń rí báyìí bí ṣe ń bá yín sọ̀rọ̀ mò ń rí bó ṣe ń jó ń jọ yẹn àwọn tí wọ́n bá mọ ìtàn tí mò ń sọ yìí wọ́n máa mọ̀ bó ṣe ń jó tó ń jó tó ń jó tó ń jó níjọ yẹn mo wá rí the same way Chioma will be seeing Ifeanyi àwọn ẹ̀rín kọ̀ọ̀kan máa wà tó máa rí lọ́wọ́ yìí àwọn awòsù akọ̀dédé ṣe bákan lọ́wọ́ yìí Chioma spirit and eh, Ifeanyi spirit tó jọ máa ṣiṣẹ́ pọ̀ báyìí wọ́n á jọ máa rẹ́rìn pọ̀ ni tó bá ń wo Davido a máa rí ojú Ifeanyi tó bá ń wo àlejò tó bá ń wo tẹlifíṣàn Ifeanyi ló máa rí inú tẹlifíṣàn. ikú ọmọ <laughs> ọlọ́run má fi kú ọmọ ọba wa wí kó wá sọ pé òun fífi dánwò wa o ṣàtìyàmọ́ fi kú ọmọ ṣàdánwò má da wàhálà sí wa má pa tèmi má pa ti kó wá ọlọ́run má pa tèmi má pa ti kó wá ẹ jọ̀ọ́ ẹ Chioma kò lè gbàgbé ikú ọmọ ẹ̀ láéláé please stop blaming her for the death of nàìjíríà ẹ lágbára o ọmọ èèyàn kú ẹ̀dẹ̀ ń blame ẹ̀ fún fún ikú ọmọ ẹ̀ ọmọ tiẹ̀ gangan ló kú o ẹ wá ń blame ẹ̀ ẹ mọ kí yorùbá yorùbá olú akin mọ kí ọmọ èèyàn kú ẹ wá ń blame ẹ̀ fún ikú ọmọ ohun tí ò ní gbàgbé láéláé. ẹni bá ti má ti bú ẹjọ́ o ẹni bá ti bú lọ́rọ̀ ọ̀rọ̀ Chioma àti Davido èyí tẹ́ ń sọ̀rọ̀ sí wọn tẹ́ ń bú wọn please don't be offended I am sorry o ọlọ́mọ àfi kọ́ ọmọ bá gbogbo wa wí o. Davido and Chioma you guys put many in pain and sorrow we have been thinking about how ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ọmọ yìí bet ọlọ́run ọlọ́run ọlọ́run àárọ̀ yìí lójú á ṣe ọmọ aládùbáríkà fún mi àwa ta ti experience ọlọ́run níjà experience ẹ̀ mi ẹ bá mi ṣàmì ẹ bá ooo. May God give her strength to overcome this. Ah, God, please comfort her. Hey, kò tún wá ní lẹ́yìn. Anytime we your mind. did you know this Ifeanyi? kò ní níwájú lọ́dọ̀ sí ọmọ kò ní lẹ́yìn lọ́dọ̀ sí ọmọ dídú níjẹ́ ẹ̀rọ ṣá kẹtó bú sí ọmọ níjẹ́ ẹ̀rọ wípé ojú ẹ̀yọ̀ kan ẹ̀pà ojú èrè tó fi rí lọ́lẹ̀ fídíò lélẹ̀ ṣíà assurance assurance ṣíà tí ṣé ọmọ fi jókòó lè Davido lélẹ̀ ọkùnrin á máa lọ mi ò ní lọ máa jókòó tẹrù mi where is ẹrù tí ṣé ọmọ jókòó tì nísìnyí láì kọ́ lọ bá wa ṣe ẹrù míì fún ní kíákíá ní kọ́mọ́nkọ́bọ́ gbogbo ẹ̀dá tó ti experience ikú ọmọ tó ikú ọmọ bá di one sixty èmi àti yín àní rírà ń bẹ̀ tó bá wá ń pín ikú ọmọ lọ́fẹ̀ẹ́ tí wọ́n sọ di promo tí wọ́n ha ní ọ̀fẹ́ gbogbo ẹ̀dá tó ti experience ikú ọmọ rí àtúndérí gbà ń bẹ̀ mọ́ ẹni tí ọmọ ẹ̀ wá tí ikú ọba mi òkè ló ń wo ọmọ o kò ní pa ọmọ yín kò ní pa tèmi ẹni tí ò tí experience ikú ọmọ ah wọn ò ní wá sílé wọn sọ pé ah ohun tó kù lókè yìí ó taṣọ ọgbẹ ah! ogun wàá mú mọ́ra ọlọ́run jẹ́ kó kẹ́mi àti yín mọ́ if you have never experienced this please leave Chioma if you can't console tí ẹ bá lè pàrọwà fún just leave her leave her tí ìṣẹ́má if ṣẹ́má lọ two hundred years láyé kó lọ five hundred years láyé ṣẹ́má wì náà pé ó ti sọ ọmọ nù Aro wa ló kù kí wọ́n bá mi ṣe fún ṣẹ́má ẹ bá mi sọ fún gbogbo ẹni gbogbo tó wá wà nínú ìṣòro báyìí kì í ṣe ṣẹ́má nìkan o ọlá pé Davido popular láti mọ̀ pọ́ ọmọ ẹ kú àìmọye ọmọ tó ń kú lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yà wa wà nínú ìṣòro pé ọmọ wọn kú ọlọ́run tó ní èyí tó ní ọ̀la tó ní àná á pa ìbànújẹ́ ọkàn wọn á bá wọn gbé kúò god bless wọn ní òòṣà tó bá lè gbèmí ṣe bí mo ṣe bá mi ẹni tó mẹ́rin kú lọ́wọ́lọ́wọ́ báyìí wọn náà bá mi pa ìbànújẹ́ ọkàn wọn kúò á bá mi sọ́dí ìdùnnú fún wọn á bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún wọn aboyún ayé pátápátá kò yí sí o ẹ ní ṣe òwò àṣedànù ẹ àní gbókùnkùn ònú àlàyé àwa ní gbé àlàyé kúrò ní òkú owó aṣèdànù ẹ ní bá wọn ṣe ẹ̀yin tẹ́ ẹ ti bí tẹ́lẹ̀ ẹ bímọ ẹ ní lóyún àrùn gbogbo ẹ tó ti bí èmi náà fẹ́ bí sí Ọlọ́run jẹ́ kọ́mọ lékè kọ́mọ pọ̀ sí ní gbogbo wa Ọlọ́run ṣe máa ṣe nìyẹn o àgàn gbogbo ẹ̀yin àgàn tẹ́ ìwojú Ọlọ́run fọmọ Ọlọ́run àwòdédé àsìkò yìí ọlọ́run wọlá pé mo ṣe ṣóò kan mo sọ̀rọ̀ nípa àwọn àgàn ẹnìkan ẹnìkan ó kọ́mẹ̀ǹtì ó ní òun gbàdúrà pé àdúrà tí mo ṣe fún tí mo ṣe yìí bó òun gbàdúrà lóṣù mẹ́sàn-án èmi kóun wá testify pé ó rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọba ó ti wà nínú oyún báyìí ọlọ́run agbóhùn mi ṣàṣẹ gbogbo ẹ̀yin àgàn pátá ẹ máa finú yín ṣoyún ẹ máa fẹ̀yìn yín gbọ́mọpọ̀n ẹ níyé ẹ ẹ yé fi ọwọ́ yín nu ògiri gbígbẹ lágbára tọlọ́run ọba ṣé ọmọ o ẹ̀fẹ̀ ló kù tí mo fẹ́ ṣe o ṣé assurance mi wọ́n tó kọ orí assurance ṣé ọmọ bèbí come make I tell you one thing Ifeanyi never die Ifeanyi is coming back Ifeanyi never die Ifeanyi is coming back Chioma baby o ò lè jẹ́ wá gbé Chioma baby o ò lè jẹ́ wá gbé. Chioma bèbí ò lè jẹ́ wá gbé nílẹ̀ Yorùbá wàá bí sun wàá tún bí walẹ̀ wàá bí bèjì wàá tún bí mẹ́ta Chioma bèbí I love you ò lè jẹ́ wá gbé ẹ pé mi wọ́n rí kọ́ please Chioma ọlọ́run ọbẹ̀ wọn náà fún ẹ lọ́mọ mi lágbára ọlọ́run ọba ẹ ṣe ẹ jẹ́ kí n máa lọ ẹ lọ́ bá wa ra ọ̀dẹ̀ lọ́dọ̀ ó búlẹ̀ tó ń sàǹgá ni ń sọ fún yín o kó tó di woro sí woro láàrin èmi àti yín mò ń sọ fún yín o kó tó di woro ẹ pé mo tẹ̀ láti ran ojú mi ojú yẹn ò dẹ̀ jáde kó tó di woro sí woro ẹ lọ bá wa ra ẹ lọ́dọ̀ opulent homes and gardens ẹ ra ilẹ̀ tẹ́ máa fi ṣọ̀gbìn tẹ́ máa fi kọ́lé mọ́níyà ìbàdàn a ní ilẹ̀ síbẹ̀ promo lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń gbóná fẹlifẹli <laughs> minister of ọlọ́run e be like say make i don't see Chioma While life i see her like this Chioma you go laugh Ọlọ́run over. eh you go laugh Oh, they le je wa gbe nílẹ̀ Yorùbá ìwọ àti ta ni Chioma a I'm ro fún ẹ I'm a ma ro eyo before this month end you go miss your period your period go lost Chioma wallahi ko Chioma sọnù lọ́kọ tètè ní sílẹ̀ nǹkan call ẹ lọ́dún ọdún gbọ́dọ̀ sọnù tí son. bá sọnù màá ní àwọn olè kan wá jí nǹkan oṣù ẹ gbé wọ́n máa dín ojú ẹgbẹ́ wàá lóyún dandandandan bàyìí tipátipá bàyìí túláàsì bẹ̀rẹ̀ dandandandan tí ọmọ nǹkan oṣù ẹ máa sọ lóṣù yìí ta ló ń bẹ sọ if you have do the right position menstruation last menstruation here for the next nine months tàmí dey tell you last menstruation yẹn o lè ti ṣe for the next next nine months yẹn tó bá dẹ̀ ti ṣe àti six yẹn nílẹ̀ yorùbá àti nílẹ̀ yorùbá six yẹn gbẹ̀ẹ́ ó wà lóyún do if I see you for any show for this line tí bá gbẹ́ mú Davido orí ẹ̀ bí orí bí orí kíni ẹ̀ tí bá mú ẹ ìfà tó bá lọ sí show for now tí bá mú ẹ má lu ṣèkìṣèkì sí ẹ lára o ti ní show lé ṣé ọmọ bẹ̀rẹ̀ sí ní irun bẹ̀rẹ̀ sí ní irun ṣé ọmọ o àti wọn jẹ rẹ sí ẹ pè yín kó àjẹsẹ̀ wo ẹ yẹ I love you I love you. <laughs> I love you. Ifeanyi, Ifeanyi, we love you. We love you. Ifeanyi, we love you you are an angel ẹ̀yin áńgẹ́lì ọ̀run ẹ ṣàgbárí yín o ẹ bá deport if if I must be deported back to the world lágbára ọlọ́run ní ní méjì ọmọ àríbẹ̀ lágbára ọlọ́run àṣẹ ìdùnmọ̀ rẹ̀ ọmọ yín ò ní kú ọmọ tèmi náà ò ní kú o àmọ́ wa ò ní sọnù I love you bye bye <laughs> elérepa mo máa ń ṣe erépa erépa yìí náà ní kọ́lọ́dọ̀ kọ́lọ́dọ̀ kó ṣàánú mi mo láìkí erépa jù ó dàbọ̀ Yorùbá wuyì lórúkọ mi you have not subscribed to my YouTube channel ó ń wò mí àbí What are you waiting for? Ẹ subscribe to YouTube channel me. Ẹ the notification button. Tí bá ti ń jáde ẹ máa rí mi. Facebook náà follow mi Yorubawuyi. Yorubawuyi. Hey, before I say anything, Yorubawuyi ti pa ọ́. If you not see my, if you want to know Yorubawuyi, you not see my picture. And that one not be my Yorubawuyi. Gbogbo àwọn Yorubawuyi page me. mi, fọ́tò mi wà níbẹ̀. Mo ti ní Yorubawuyi tó pọ̀. Yorubawuyi, Yorubawuyi plus, I akọ́bí Yorubawuyi ọkọ àbígbẹ̀yìn yorùbá wuyì ọ̀rọ̀ yìí ti sọ àti yorùbá wuyì plus ẹnìkọ́tọ̀ tó kọ́ tiẹ̀ yorùbá wuyì ó fi space sí yorùbá wuyì tèmi ẹ máa rí fọ́tò mi ń bẹ̀ ẹ jọ mo ń bẹ̀ yín mo ń bẹ̀rẹ̀ bá mi ẹ jọ you dey find followers i dey find followers o you dey use facebook make money i dey make use am make money wọn náà tó fi make gbèsè ẹ jọ follow mi ẹ jọ má bínú ẹ ṣe ẹ ṣe ẹ dàbọ̀ ẹ dàbọ̀ làbúlàbù.